سورة البقرة آية خمسين ومئتان chapter 2 verse 250 أعوذ بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما برزوا لجالوت وجنوده قالوا ربنا أفرق علينا صبرا وثبت أقدامنا وانظرنا على القوم الكافرين فعزموهم بإذن الله وقتل داود جالوت وأتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ولولا دفع الله الناس بعدهم ببعد لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين أعوذ بالله أسدي الله سميع العليم أبا olùgbọ́rọ̀ ọba onímímọ̀ mina ṣaitọ́ni rọ̀jìm kò lọ́dọ̀ àṣetánì ẹni ẹ̀kọ́ ẹni ègbé ẹni ìparun ẹni ìṣẹ́bílẹ̀ ẹni ìjùlókò bisimilahi rahman rahim àwa bẹ̀rẹ̀ lórúkọ ọlọ́run ọba àjọkí ayé ọba àṣàkí ọ̀run walamma barazu li Jaluta ọlọ́run ní àwọn ọmọ Ísírẹ́lì ti ṣe àwọn ọmọ anábì Yakubu alayhi salatu wa salam tó jẹ́ àrọ́mọdọ́mọ anábì Isiaku alayhi salatu wa salam ti ṣe àrọ́mọdọ́mọ anábì Ibrahim alayhi salatu wa salam ọlọ́run láwọn tá a wí walamma barazu ìgbà tí wọ́n dìde ogun. wọ́n dìde ogun gbárọ̀ zoo wọ́n dìde ogun. lè já lúùtà wọ́n wá lọ kojú já lúùtà. wọ́n lọ wọ́n gbéra láti lọ kojú ogun já lúùtà ìyẹn olórí ogun àwọn ilẹ̀ Philistine nígbà náà lọ́hùn wàjúnúdìhì àtòun àti àwọn ọmọ ogun rẹ̀ ìgbà tí wọ́n dìde ogun tí wọ́n lọ kojú ogun jálùtà àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ ọlọ́run ní ọjọ́ náà lọ́hùn ó lágbára débi wípé àwọn ọmọ ìsírẹ́lì wọ́n wá ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọlu rọ̀bẹ́nà wọ́n sọ báyìí wípé olúwa wa o ọlọ́run ẹlẹ́dàá wa o afurik àlẹ́yìnà sọ́bùràn dákun rọ̀jò sùúrù lé wa lórí afurik àlẹ́yìnà sọ́bùràn fún wa ní ẹ̀mí ìfaradà wàthábìt àkọ́dà mẹ́nà fi wa rinlẹ̀ gbẹ̀ngbẹ̀ng má wanzurna ala alqawmil kafirin dákun ràn wá lọ́wọ́ dákun ràn wá ṣe mú wa borí ogun àwọn olùkọ́tọ̀ lọ́wọ́ ọba wọ̀nyí wanzurna ràn wá lọ́wọ́ ala alqawmil ọlọ́run ní àwọn tá a wí wọ́n borí ogun wọn wọ́n borí ogun jálùtà wọ́n borí jálùtà àtòun àtàwọn ọmọ ogun rẹ̀ fàáza mọ́hún wọ́n borí ogun náà. bí ezinilai pẹ̀lú yọ̀ǹda àtọ̀dọ̀ ọlọ́run wakọtala dáúdù jálùtà báyìí ni anabi dáúdà alayhi salatu wa salam ó pa Jálúùtà tí í ṣe olórí ogun àwọn ilẹ̀ Fílístì pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run wàtẹ́hù lẹ́hù lè múlìkà báyìí ni Ọlọ́run ọba sọ anabi Dawud alayhi salatu wa ẹni tó jọba ilẹ̀ Israẹli ó sọ ọ́ di ọba ó gbé e dé ipò ọba wàlà hikmata àwa jogún fún anabi dáwúdà látọ̀dọ̀ ọlọ́run aleyhi salatu wa salam ọgbọ́n ìjìnlẹ̀ àṣẹ ni agbàrú wa àwa fún ọ ní ìmọ̀ nípa òfin àti ìdájọ́ ọ̀rọ̀ ọlọ́run àfún ní àgbọ́yé lórí ọ̀rọ̀ ọlọ́run ọba tàwí wàlà hikmata a fún wọn ní ọgbọ́n ìjìnlẹ̀ a fún wọn ní ìmọ̀ àmọ́lò. wa'allamahu mimma yasha'u ọlọ́run ní irú ìmọ̀ tó wá wo òun ọlọ́run òun tó fi mọ anabi dawuda alayhi salatu wa ní ìmọ̀ àtàyè. wàláwùlà daf'ullahi nasa ba'duhum bi ba'di ọlọ́run tí kì bá ṣe wípé òun ọlọ́run ó ń gbé àwọn èèyàn kan dìde láti máa kojú àwọn apá kan tó jẹ́ aláburú nínú àwọn ẹ̀dá ènìyàn. wàláwùlá dáfẹ́rù láàyè náà sàbàdọ́hùn bíbáàdì ọlọ́run tí kìí bá ṣe pé òun ọlọ́run òun gbé àwọn apá kan dìde nínú àwọn ẹ̀dá ènìyàn láti máa kojú àwọn aláburú ẹ̀dá àwọn aláburú ènìyàn ni kí wọ́n máa kọ̀ fún wọn bí aburú ọwọ́ wọn ni làfọ̀sẹ́dẹ́t lẹ àròdù ilẹ̀ yìí bá ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ orílẹ̀ ayé yìí kì bá ti bàjẹ́ kọjá bẹ́ẹ̀ walakinna Allah ṣùgbọ́n dájúdájú ọlọ́wọ́n bá tá a wí. zu fadolin alẹ́lẹ̀ alẹ́mìínà ọba àjùlọ ni ọba alájùlọ lórí gbogbo àgbáńlá ayé ni àjùlọ rẹ̀ ìní máa ń mú ẹni tí a fẹ̀mí sí yóò wá fún ní agbára eléyìí tó ń gangan ò lérò láti fi borí àwọn alágbára tí gbogbo ayé ń sá fún gẹ́gẹ́ bá a ṣe forí anabi dáúdà aleyhisalatu wassalam bá a ṣe fi borí jálùtà torí pé anábì dáúdà yìí alayhi salatu wassalam òun ò tiẹ̀ sí nínú àwọn ọmọ ogun Ísírẹ́lì tí wọ́n lọ kojú Jálúùtà kò sí lára wọn rárá bàbá tiẹ̀ ọmọ ọkùnrin mẹ́jọ ló ní anábì dáúdà alayhi salatu wassalam òun náà sì ní tó kéré jù láàrin wọn. ọmọ tí ò ju ọmọ ọdún méjìlá lọ òun wà ní ibi títí ń da àgùntàn ní Bethlehem nígbà náà lọ́hùn àwọn ẹ̀gbọ́n rẹ̀ sì wà lójú ogun àwọn ẹ̀gbọ́n rẹ̀ mẹ́ta ni wọ́n ń bẹ lójú ogun ìgbà náà lọ́hùn bàbá tiẹ̀ ó ràn án lọ ni wípé kí ànábì Dáúdà alayhi salatu wassalam kó lọ bá òun fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ lóúnjẹ lójú ogun ó fún un ní àgbàdo ó fún un ní wàrà wàrà tó fún yìí ó ní kó fún àwọn olórí ogun àwọn àgbàdo nǹkan kan tó pé fún ó ní kó fún àwọn ẹ̀gbọ́n rẹ̀ kó sì wò ó báwo ni àlàáfíà wọn lójú ogun yìí ó ní bó bá ti wá débẹ̀ ó rí i pé òun mú nǹkan kan wá kó gba nǹkan kan wá lọ́dọ̀ wọn tóun ó fi mọ̀ pé lóòótọ́ lórí wọn wípé wọn ò tí ì bá ogun lọ ìgbà tó ń wá débẹ̀ ó wá ṣe déédéé àkókò tí jálúta jáde wípé ẹ̀yin ọmọ ìsírẹ́lì ọ̀yá ẹ mú ẹnìkan wá láàrin yín kó wá kojú mi ẹ̀yin ẹrú sọ́ọ̀lù ẹ̀yin ẹrú jálúta ẹmẹ́nìkan wá nù yín kó wá kò mí lójú tó bá ṣe pé lóòótọ́ ọmọ ọkọ ni ẹni tẹ́ ẹ bá ti mú wá kò mí lójú náà yín tó bá fi lè bá mi jà tó ṣẹ́gun mi látòní lọ gbogbo àwa ọmọ ogun Palestine ilẹ̀ Palestine á di ẹrú yín ṣùgbọ́n tí n bá fi lè bá ẹni tẹ́ ẹ bá ní kó wá kojú mi jà tí n bá ilé borí ẹ̀ á jẹ́ pé gbogbo ẹ̀yin Israẹli ẹ̀dẹ̀rú wa nù. No eléyìí ló dẹ́rù ba àwọn ọmọ Ísírẹ́lì gbogbo wọn fi ń sá àkókò yìí anabi Dawuda alayhi salatu wa salam ìgbà náà ló dé àárín àwọn èèyàn rẹ̀ wàrà tó ní wọn ní kó gbé fáwọn ológun ó gbé e fún wọn àwọn oúnjẹ tó lọ́run tí àwọn bàbá rẹ̀ ní kó gbé fáwọn ẹ̀gbọ́n rẹ̀ ó gbé e fún wọn ó wá gbọ́ tí àwọn èèyàn ń sá tí wọ́n sọ pé ó rí i onímbọ̀yìn gbogbo wọn ń sá lọ ó wá gbọ́ tí wọ́n ń kéde wípé ọba ìyẹn Saul Tálútà wọ́n ní ó ní ẹnikẹ́ni tó bá lè bá òun kojú Jálútà yìí òun ó dá ilé ọ̀nà òun sí méjì òun kò fún òun ó sì fi ọmọbìnrin òun òun fi ta lọ́rẹ àwọn ìdílé wọn wọn ò ní sanwó orí mọ́ nílẹ̀ Israẹli anabi dawuda alayhi salatu wa salam ó béèrè lọ́wọ́ ẹnìkíní pé ẹ gbọ́ kí ni wọ́n wí wọ́n ṣàlàyé fún ni a ah, báwo lẹ ṣe máa wá bẹ̀rù kẹfẹ́rí ta lélẹ́yìí kẹfẹ́rí lélẹ́yìí tẹ́ bẹ̀rù yìí kò yẹ kẹ́ ẹ máa bẹ̀rù eléyìí ẹ máa wá bẹ̀rù rẹ̀ bí ọlọ́run ọlọ́run ọba ló ká máa bẹ̀rù kò yẹ ká máa bẹ̀rù èèyàn a tún béèrè lọ́wọ́ ẹlòmíì kíkílẹ̀ ní ọba sọ pé òun ó ṣe fún ẹni tí ó bá kojú ọmọkùnrin yìí wọ́n ṣà ń ṣàlàyé fún un nǹkan kan náà ní sọ ẹ̀gbọ́n rẹ̀ wá rí ẹ̀gbọ́n rẹ̀ wá ní ah kí ló ṣe wọ ọmọkùnrin kí ló ń ṣe ń bí wọ́n ṣà láyọjú ràn wọ́n ṣà fẹ́ mọ tí ń ṣẹlẹ̀ lójú ogun níbo ló kọ́ àwọn àgùntàn sí nígbà àgùntàn lá ní kí wọ́n máa dà kí ni mo ṣe ní ìsìn wọ́n bá tún béèrè béèrè rẹ̀ lọ títí ìròyìn fi dọ́dọ̀ ọba wípé ọmọ kan máa ń sọ pé òun ó kojú jálùtà torí wọn ọ̀rẹ́ ni tí ó kojú ẹ̀ tòun ti bí ọba ṣe ṣe àdéhùn pé òun ò fún ní báyìí òun ò fún ní báyìí kò sẹ́ni kankan tó lè dúró wọ́n bá lọ fi tó ọba létí ọba ní kí wọ́n mú anabi dáwúdà wà alayhi salatu wa salam ìgbà tí wọ́n mú déwájú ọba ọba ní àkìlọ̀ òun lọ kọjú ọkùnrin yìí báwo ni ó ṣe máa sọ̀rọ̀ tí ó máa fi Ísírẹ́lì ṣẹ̀sín irú ta lòun kèfèrí lásán lásán kò yẹ ká máa bẹ̀rù eléyìí ọlọ́run ọba ló yẹ ká máa bẹ̀rù ọba wa ni báwo ló ṣe fẹ́ kojú ẹ̀ ọba ni ẹ jẹ́ kóun ó kojú rẹ̀ ọba ni ọba bá gbé ẹ̀wù irin fún wọn pé kó wọ̀ ọ́ ó lé léyìí tí wúwo jù òun ò lè gbé wọ́n fún un ní ìdà kó pe dá à ah, eléyìí ti wúwo jù kí ló wá fẹ́ fi bá jagun ah, ó ní kànàkànà ọwọ́ mi náà ti tó àti pọ̀pá yìí kábíyèsí ọlọ́run ó ní àwọn ẹkùn àwọn àmọ̀tẹ́kùn wọ́n bá kojú òun níbi tí òun ti ń da àgùntàn nítorí fi máa bá wọn jà náà rè ìgbà tí wọ́n ní kó gbé idà tí ò lè gbé ìgbà tí ó lórí ẹ̀wù orin kò lè lò ó kò lórí kò mọ bí wọ́n ṣe é lò ó báyìí ni wọ́n fi ilẹ̀ àwọn náà wá wò pé tó kò sí tọ́lọ́hún ò lè ṣe gbàtà rẹ ni tó lè kojú ẹ̀ ẹ jẹ́ àfọmọ ilẹ̀ káwọ tọ́lọ́hún ó ṣe báyìí lànà bíi Dáúdà alayhi salatu wa salam bí ń ṣe ń bí ń ṣe ń wọnú odò lọ láti kọjá sókè odò báyìí ló mú àwọn òkúta síbi kànàkànà rẹ̀ kábíyèsí ọlọ́run lónìí náà ń bá bá wọn sọ ọ́ gbólóhùn wípé Rabbana ifrig alayna sabra wa thabbit aqdamana. وانظرنا على القوم الكافرين. ah Jálútà wọn wá wò pé ah irú ẹgbẹ́ wo leléyìí ọmọ kékeré lẹni kó wá kọjú mi kábíyèsí ọlọ wọn ò mọ̀ wípé àjùlọ Ọlọ́run ọba lòún rí yìí. anabi dawuda alayhi salatu wassalam ó bá fi òkúta síbi kànàkànà rẹ̀ báyìí ní ń tọ Jálútà lọ. eré ló pè é bó ṣe fi kànàkànà báyìí tó jùlẹ̀ báyìí lọ́lọ́run bá ní kí òkúta náà kó lọ bá Jálútà ní ọ̀gángan iwájú rẹ̀ ó sì jáde ní ìpàkọ́ rẹ̀ kábíyèsí bí ṣe ń fi dàn yìn dàn yìn bó ṣe lulẹ̀ ní allah akbar àwọn ọmọ ogun filistin wọ́n bá fún báyìí làwọn israẹli lé wọn ní àlepa allah akbar ìdá ọwọ́ rẹ̀ tó wúwo tó jẹ́ sí pé odidi ẹnìkan ní í ṣe alábàárù ìdá rẹ̀ anábì dáwúdà bá gbé lójú wọn náà lẹ́sẹ̀kẹsẹ̀ ló lo ìdá náà ló fi gé jálùtà lórí allah akbar báyìí la dẹ́kọ̀ borí ogun yẹn àjùlọ ọlọ́run ọba ni kàbíyèsí ọlọ́run gbogbo ntí àwọn ọmọ ogun àwọn tí wọ́n ti ń jagun láti àìmọye ọdún tí wọ́n ń sá fún àti jálùtà olórí ogun tó ti jásí pé ní gbogbo jésù àgbésí ayé títí ẹ ogun ní máa jà ẹ wá wo ọmọ kékeré tí ò jagun rí tá a wá fi ṣẹ́gun ogun yìí tá a mú kó borí ẹ̀ pẹ̀lú yọ̀ǹda àtọ̀dọ̀ ọlọ́run eléyìí ṣe àfihàn wípé ọlọ́run ọba òun lọ́ba tí máa ń mú kẹ́dà ó borí ogunkógun kìí ṣe ìkápá ẹnìkankan kò sí agbára lọ́wọ́ ẹnìkankan ọba àjùlọ ni òun ni gbólóhùn wípé wàláwúlá dáfíìláì náàsá bàdọ́hùn bíbáàdì tí kìí bá ṣe pé ọlọ́run máa ń lo àwọn apá kan nínú àwọn ẹ̀dá ènìyàn tí ó gbé wọn dìde láti kojú àwọn apá kan tó jẹ́ aláboru ni yóò lé àwọn kan lẹ́mìí wípé ah, ah ìkọjẹ́nu àlàyé ti pọ̀ jù bọ́jẹ́ pé irú wọn wọn ò tiẹ̀ lágalẹ̀ wọn ò lágbára kankan ṣùgbọ́n á lé wọn lẹ́mìí kí wọ́n kojú àwọn olùkọjẹ́ ẹnu àlà àwọn alábòsí ènìyàn á sì fún wọn ṣe. Si bí eré bí àwàdà á mú kí àwọn tá a gbé dìde yẹn tí wọ́n kojú àwọn alágbára yẹn kí wọ́n borí wọn kábíyèsí ọlọ́run wọ́n borí àwọn alágbára pẹ̀lú yọ̀ǹda ọlọ́run àwọn tí ń ṣe mọ́tómọ́tó àwọn tí ń ṣe ìgbéraga àwọn tí ń ba orí ilẹ̀ jẹ́ báyìí ni wọ́n máa dẹ́kun ìbàjẹ́ wọn irú eléyìí ni a máa ń fún àwọn agbàró wá ṣe àwọn òjíṣẹ́ ọlọ́run táwa rán wọn sí àwọn oníbàjẹ́ ènìyàn àwọn alágbára àwọn olókìkí àwọn ọba àwọn ìjòyè àwọn ọmọ wa wò pé ta ni wọ kábíyèsí ọlọ́run wọn ò ní mọ̀ wípé òkúta ìdìgbòlù òun la gbé síwájú àwọn yìí ọlọ́run ni tí kìí bá a ṣe pé òun ọlọ́run ọ̀làwùlà dàfẹ́rẹ́lá náà sà bàdọ́hùn bí bàdì òun máa gbé àwọn apá kan dìde nínú àwọn ẹ̀dá ènìyàn láti kojú àwọn aláburú ènìyàn. tí kìí bá a ṣe bẹ́ẹ̀ lafasadat le arodo ilẹ̀ yìí ọba ti bàjẹ́ kọjá ẹnu àlà wàlákínàlá ṣùgbọ́n ọlọ́run ọba tá a wí ju fadlé ọba alájùlọ ni tí máa ń fi àjùlọ rẹ̀ yan èyí tó wù nínú àwọn ẹ̀dá rẹ̀ láti fún un ní agbára lórí àwọn aláburú ènìyàn láti kojú wọn láti borí wọn zu fadlin alali alamina òun lọ bá alájùlọ lórí gbogbo àgbáńlá yìí. tilika ayatulahi natluha alayka bilhaqi wa innaka lamina almursaliya ọlọ́ni tilika ayatulahi alukurani yìí òun lọ̀rọ̀ èmi ọlọ́run alukurani yìí òun làṣẹ èmi ọlọ́run alukurani òun lòfin èmi ọlọ́run tirika ayatollah alukurani ní ìdájọ́ tèmi ọlọ́run èyí tẹ́ lè máa tẹ̀lé tẹ́ fi máa ṣe ìdájọ́ láàrin ara yín ní tẹ́ máa tẹ̀lé àwọn òfin àti àṣẹ inú rẹ̀ ní ó jásí pé ẹ̀ ń sin èmi ọlọ́run ní ó jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ èmi ọlọ́run ni màá san yín lẹ́san lórí ẹ̀ lọ́hùn àlìkè ọmọ. nàtìlúhà àlẹ́yìká bilahaki àwa ni kí wọ́n máa ka alukurani yìí fún ìrẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam bilahaki pẹ̀lú òdodo ó túmọ̀ sí pé kò sí irọ́ kankan nínú alukurani gbogbo ní tẹ́ ẹ bá gbọ́ níbẹ̀ òdodo ni àtọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wá dandan ni ẹ gbọ́dọ̀ tẹ̀lé bilahaki ẹni tá a wá fi rántí ṣe màláìka jibril alayhi salatu wa salam màláìka Jibrilu yìí kò fi kún kò sì dínkù bọ́lọ́wọ́n bá ṣe rán gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ iṣẹ́ yìí wọ́n ní túmọ̀ pé bilhaqqi pẹ̀lú òdodo ni gbogbo tẹ bá ti bá nú àlùkùránì òdodo ni. wa innaka ọlọ́ọ̀ni dájúdájú rẹ̀ àlẹ́ Muhammad sallallahu alayhi wa sallam lamina al-mursalina ọjẹ́ kan nú àwọn òjíṣẹ́ ọlọ́run àìmọye làwọn òjíṣẹ́ tá a ti rán wá kí wọ́n tó dé tó sì já sí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ìkan yìí náà òun ni wọ́n ń sọ kí ni wọ́n ń sọ náà ni pé ẹ gba ọlọ́run ọba gbọ́ ẹ máa tẹ̀lé òfin àti àṣẹ rẹ̀ ẹ má da nǹkan pọ̀ mọ́ sísìn lọ́hùn ẹ̀sìn ọlọ́run ọba ní mímọ́ ló nìkan láì ṣẹbọ láì mọ nǹkan míì lẹ́yìn ọlọ́run láì gbẹ́kẹ̀lé lómi lẹ́yìn ọlọ́run bàtà wí. tilika ayatollah alukurani lọ̀rọ̀ Ọlọ́run ńlọfin Ọlọ́run àṣẹ Ọlọ́run èyí tẹ̀lé tẹ̀lé tẹ fi lérò jù rí Ọlọ́run natuluwa aleika bilhaki à ń kà fún ọ̀rẹ́ anabi muhammad sallallahu alayhi wa sallam pẹ̀lú òdodo wa innaka àti pé dájúdájú rẹ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam lamina al-mursalin àṣẹ ní ìkan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run subhanaka rabbil izzati. عما يصفون والسلام على المرسلين الحمد لله رب العالمين صلوا على النبي الكريم صلى الله عليه وسلم